àwọn wo ló ń pariwo lọ́hùn. àwọn obìnrin méjì ni wọ́n ń bára wọn jà kò dàbí ẹni pé wọ́n lálàáfíà rárá àwọn obìnrin méjèèjì wọn ò jẹ́ kí gbogbo ará abúlé wọn lálàáfíà pàápàá. ìyẹn má tilẹ̀ burú mo rò pé àwọn obìnrin wọn tiẹ̀ jẹ́ onígbàgbọ́ ni tàbí wọn ò ṣètẹ́bọ́mí ni. wọ́n ṣètẹ́bọ́mí kódà wọ́n jẹ́wọ́ pé àwọn ó tẹ̀lé Jésù tọkàntọkàn wọn. tí ìyẹn bá jẹ́ òótọ́ kí ló ṣe wọ́n. ẹ gbọ́ kí n sọ fún yín nígbà kan rí èmi náà ti máa ń ṣe ju àwọn obìnrin méjèèjì wọn lọ kò sí ìbàlẹ̀ ọkàn kan fún mi rárá a ò láyọ̀ nú ilé wa pẹ̀lú ó tì mí lójú láti sọ pé wọ́n máa ń lu ìyàwó mi gbogbo ìgbà ṣá n ò fi tọkàntọkàn fẹ́ ẹ gẹ́gẹ́ bí bẹ́ẹ̀lì ti sọ fún wa èmi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àríkò là tá a bá jà mọ̀ jiyàn pọnran. mo rò pé nígbàgbọ́ ló tiẹ̀ wà ládọ́jọ́ tó ti pẹ́ àbí òótọ́ kọ́ nìyẹn ni. lóòótọ́ ni mo gbàgbọ́ pé jésù lolùgbàlà wa mo sì rò pé mò ń tẹ̀lé e pàápàá jẹ́ ẹ fẹ́ gbọ́ nǹkan tó mú kí n máa hùwà bẹ́ẹ̀. kí ni nǹkan náà mo fẹ́ láti mọ nǹkan náà. ọ̀rẹ́ mi mo rò pé gbogbo nǹkan tó ń yọ mí lẹ́nu nínú ọkàn mi ẹ̀ṣẹ̀ ni àti pé mi gan-an náà ni mo ṣe okùnfà ẹ̀ṣẹ̀ náà mo ti sọ pé mo gba jésù gbọ́ síbẹ̀síbẹ̀ ìfẹ́ ọkàn ara mi tún dè mí sígbèkùn mo jẹ́ irú fúnfẹ́ ara mi yìí tó bá ní kí n bínú mo bẹ̀rẹ̀ sí bínú náà nìyẹn tó bá ní kí n dìde kí n máa lu ìyàwó mi ní ìsìn mo sì dìde mo bẹ̀rẹ̀ sí ìnà náà nìyẹn tó bá sọ fún mi pé ìmọ̀ràn ẹlòmíì ò jẹ́ nǹkan kan n gbà síbẹ̀ ìmọ̀ràn tó bá bí ìyàwó mi léèrè á lè sọ fún ọ ilé mi ò jọ léèyàn gidi rárá. ó yé mi nísìnyìí tàbí ọlọ́run kò ràn ọ́ lọ́wọ́ ni. mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ràn mí lọ́wọ́ lọ́jọ́ kan ó wáá fi ọkàn mi gan alára hàn mí ó fi hàn mí pé n ò fẹ́ràn ọlọ́run gẹ́gẹ́ bó ti yẹ kí n fẹ́ mo ń sọ pé jésù lolúwa mi ṣùgbọ́n n ò ká nǹkan tó sọ pé kí n ṣe sí ìfẹ́ inú ara mi ni mo ń ṣe ó fi hàn mí pé ẹ̀mí tòun ni kí n jẹ́ kó máa tọ́ mi sọ́nà kí n má sì ṣe tẹ̀lé ìmọ̀ tara mi mọ́ nígbà tí mo gbọ́ gbogbo nǹkan wọ̀nyí mo wá ronú ara mi mo rí i pé mo ti dẹ́ṣẹ̀ púpọ̀ mo wá gbàdúrà sí ọlọ́run pé kó yọ mí nínú oko ẹrú eléyìí tí mo jẹ́ fún ìfẹ́ ara mi yìí ó gbàdúrà mi ó sì tú mi sílẹ̀ nínú ìgbèkùn tó bẹ̀ tó jẹ́ pé ní ìsìn jésù nìkan oṣù náà lolùgbàlà mi nísinsìnyí yìí ilé wa láyọ̀ àlàáfíà sì wà ń bẹ̀ èmi àtìyáwó mi jìjọ ń sin lọ́ọ̀ nísìn àjọ ń pawọ́pọ̀ tọ́ àwọn ọmọ wa a sì ń kọ́ wọn ní ìlànà àti ọlọ́run